Iṣẹ́ àwọn àpọ́stélì orí karùn-ún. Ṣùgbọ́n ọkùnrin kan tí à ń pè ní Ananaya pẹ̀lú Sàfírà aya rẹ̀ ta ilẹ̀ nìkan Ó sì yan apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ bá a mọ̀ ọ́n pọ̀. Ó sì mú apá kan rẹ̀ wá. Ó sì fi í lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpọ́stélì. Ṣùgbọ́n Pétérù wí pé. Ananaya. èéṣe tí sátani fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́ tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà nígbà tí ó wà níbẹ̀ tìrẹ kì í ṣe nígbà tí a sì tà á tán kó a wà ní ìkáwọ́ ara rẹ èé a ti ṣe tí ìwọ fi ro kinní yìí ní ọkàn rẹ ènìyàn kì ìwọ ṣèké sí bí kò ṣe sí Ọlọ́run. nígbà tí Ananias gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó ṣubú lulẹ̀ ó sì kú ẹ̀rù ńlá sì bà gbogbo àwọn tí ó gbọ́ àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde wọ́n dì í wọ́n sì gbé e jáde wọ́n sì sin ín ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta aya rẹ̀ láì mọ ohun tí ó ti ṣe ó wọlé pétérì sì dá lóhùn pé. wí fún mi bí iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà. ó sì wí pé. lóòótọ́ iye bẹ́ẹ̀ ni pétérù sì wí fún un pé. èé ṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí olúwa wò wò ó ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà wọn ó sì gbé ọ jáde. ó sì ṣubú lulẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ lójú kan náà ó sì kú àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé wọ́n bá a ó kú wọ́n sì gbé e jáde wọ́n sin lẹ́bàá ọkọ rẹ̀ ẹ̀rù ńlá sì ba gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí a sì ti ọwọ́ àwọn àpòsílẹ̀ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàrin àwọn ènìyàn gbogbo wọn sì fi ọkàn kan wà ní ìloro Sólómọ́nì nínú àwọn ìyókù ẹnìkan kò dásà àti dàpọ̀ mọ́ wọn ṣùgbọ́n ènìyàn ń kó kìkì wọn a sì yin àwọn tí ó gba Olúwa gbọ́ kún wọn sí i àti ọkùnrin àti obìnrin tó bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro tí wọ́n ń tẹ́ wọn sí orí àkéte àti ohun ibi rọ̀gbọ̀kú pé bí pétérù bá ń kọjá kí òjìji rẹ̀ tilẹ̀ lè síji bo òmíràn nínú wọn ọ̀pọ̀ ènìyàn sì kó ara wọn jọ láti àwọn ìlú tí ó yí jerúsálẹ́mù ká wọ́n mú àwọn abirùn wá àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́ a sì ṣe dídá ara olúkúlùkù wọn ṣùgbọ́n olórí àlùfáà dìde tí òun ti gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ tí í ṣe ẹ̀yà ti àwọn sadusí wọ́n sì kún fún owú wọ́n sì náwó mú àwọn àpọ́stélì wọ́n sì fi wọ́n sínú túbú ṣùgbọ́n áńgẹ́lì olúwa ṣí ilẹ̀kùn túbú ní òru nígbà tí ó sì mú wọn jáde ó wí pé. ẹ lọ ẹ dúró kẹ́ ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ yèyí fún àwọn èèyàn ní tẹ́ḿpìlì. nígbà tí wọ́n sì gbọ́ yìí wọ́n wọ tẹ́ḿpìlì lọ ní kùtùkùtù wọ́n sì ń kọ́ni ṣùgbọ́n olórí àlùfáà dé àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì pe àpéjọ ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì ránṣẹ́ sí ilé túbú láti mú wọn wá ṣùgbọ́n nígbà tí àwọn oúnṣẹ́ dé ibẹ̀ wọn kò sì rí wọn nínú túbú wọ́n padà wá wọ́n sì sọ pé. àwa bá ilé túbú ó ṣe pẹpẹ àti àwọn olùṣọ́dúró lóde níwájú ilẹ̀kùn ṣùgbọ́n nígbà tí àwa ṣílẹ̀kùn àwa kò pa ẹnìkan nínú túbú. nígbà tí olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n dààmú nítorí wọn pé. níbo ni èyí ó yọrí sí. nígbà náà ni ẹnìkan dé ó wí fún wọn pé. Wo? ó àwọn ọkùnrin tí ẹ̀yin fi sínú túbú wà ní tẹ́ḿpìlì wọ́n dúró wọ́n sì ń kọ́ àwọn ènìyàn nígbà náà ni olórí ẹ̀ṣọ́ lọ pẹ̀lú àwọn oníṣẹ́ ó sì mú wọn wá kì í ṣe pẹ̀lú ipá nítorí tí wọ́n bẹ̀rù àwọn ènìyàn kí a bàa sọ wọ́n ní òkúta nígbà tí wọ́n sì mú wọn dé wọ́n mú wọn dúró níwájú àjọ ìgbìmọ̀ olórí àlùfáà sì bí wọ́n léèrè wípé. àwa kò ti kìlọ̀ fún yín gidigidi pé kí ẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerúsálẹ́mù ẹ sì ń pètè àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. ṣùgbọ́n pétérù àti àwọn àpòsílì dáhùn wọ́n sì wí pé. àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ọlọ́run àwọn baba wa ti jí jésù dìde ẹni tí ẹ̀yin pa tí ẹ̀yin sì gbé kọ́ sórí igi òun ni ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà láti fi ìrònú pìwàdà fún Ísírẹ́lì àti ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ èyí àyà wọn gba ọgbẹ́ dé inú wọ́n gbìrò àti pa wọ́n ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí à ń pè ní Gamalieli Farisí àti amòfin tí ó ní ìyìn gidigidi lọ́dọ̀ gbogbo ènìyàn ó dìde dúró ó ní kí á mú àwọn àpòstélì bì sẹ́yìn díẹ̀ ó sì wí fún wọn pé. ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì ẹ kíyèsí ara yín ní ohun tí ẹ̀yin pè tí a ti ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí nítorí ṣáájú ọjọ́ wọ̀nyí ni Teuda dìde ó ń wí pé ẹni náà kan ni òun ẹni tí ìwọ̀n irinwó ọkùnrin gbá tì ẹni tí a pa àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀ a tú wọn ká a sì sọ wọn di asán lẹ́yìn ọkùnrin ni Júdà àti Gáírì dìde lákòókò kíka ènìyàn ó sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀ òun pẹ̀lú ṣègbé àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀ àfọ̀n wọn ká ǹjẹ́ mi wí fún yín ní ìsìnyí ẹ gáfà fún àwọn ọkùnrin wọ̀nyí kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́ nítorí bímọ tàbí iṣẹ́ ìbájẹ́ ti ènìyàn a ó bì í ṣubú ṣùgbọ́n bí ti Ọlọ́run bá ní ẹ̀yin kì yóò lè bì í ṣubú kó má bàa jẹ́ pé a rí yín ẹ̀ ń bá Ọlọ́run jà wọ́n sì tẹ̀ sí tirẹ̀ nígbà tí wọ́n sì pe àwọn àpòsílì wọlé wọ́n lù wọ́n wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí wọ́n má ṣe sọ̀rọ̀ ní orúkọ Jésù mọ́ wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀ wọ́n yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀ àti ní ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé wọn kò dákun ìkọ́ni àti láti wàásù Jésù Kristi.